ahmadiyya àwọn tún ní kọ̀díyàníyà àwọn tún ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú pópúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òpúrọ ní gbogbo wọn o kàláwù fìṣọ ṣọwa káàmọ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas òpùrọ́ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. بسم الله والحمد لله والصلاة والسلام على محمد بن عبد الله خاتم النبيين وإمام المرسلين وعلى آله وأصحابه أفي يفون الله أفي يقفون أترى إكي أتي الله fún aṣíwájú wa ànábì wa Muhammad ẹni tí í ṣe òpin àwọn ànábì Ọlọ́run kò sì ní sí kò sì ní sí ànábì kan mọ́ lẹ́yìn rẹ̀ kò ní sí òjíṣẹ́ Ọlọ́run kan mọ́ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ sì ni pé tírà kankan ò ní sọ̀kalẹ̀ mọ́ látọ̀dọ̀ Ọlọ́run sí ilé ayé. kí ìkẹ́ àti ọlá ọlọ́run kó máa bá ànábì wa náà àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ Allahu kó máa yọ àwa náà lẹ̀ nínú ìkẹ́ kó ṣe wá lẹ́ni ìkẹ́ kó ṣe wá ní ẹni ọlà láyé àti ní àlìkìyàmà mo kí wa káàbọ̀ sórí ètò wa Taalim TV. gbogbo ẹ̀yin olùgbọ́ wa káàkiri àgbáńlá ayé àti ẹ̀yin tí ẹ láǹfààní láti wà pẹ̀lú wa nínú mọ́ṣáláṣí wa ní àyìn talim central mosque aláwo yóò ṣe àlékún dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa. ìyípadà díẹ̀ tó ṣẹlẹ̀ sí ètò wa pàápàá jùlọ sí àkòrí ọ̀rọ̀ wa irọ́ amadíyà bí a ṣe ń bá a bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé ojoojúmọ́ ni à ń ṣe é a sì fi òǹkà ọjọ́ mẹ́tàdínlógún ní tẹ̀lé a fi ṣe é àmọ́ ńgbà tó di ìjókòó kejìdínlógún àwọn ìdíwọ́ kan ó wáyé àwọn ìdíwọ́ náà adúrabúrabú ṣùgbọ́n tọ́lọ́run ni ó ṣe ibi tí a padà wá gbé kà látara àwọn sábàbí kan àti àwọn àǹfààní kan a rí i pé níwọ̀n ìgbà tá a ti parí ìwé asunna walibidia tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ mú ìwé mi kà ní talim káwulẹ̀ gbé irọ́ amadíyà káwulẹ̀ gbé wọ àsìkò talim kí àǹfààní rẹ̀ kó lè kárí ilé kó lè kárí oko sí i torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń wá sí talim ni wọ́n dá sí pé wọn wà lórí íńtánẹ́ẹ̀tì so kò sì ní dáa kó ga sí pé irú ọ̀rọ̀ bàǹtàbàǹtà yìí yóò wá fo àwọn tó wà nídìí ọ̀rọ̀ ru ok therefore àti àwọn nǹkan míì tí ó tún sopọ̀ mọ́ láti wá wò wípé ó wulẹ̀ dára kó ga sí pé. eléyìí tá a máa mú gbọ́ ní tàlíìm ní ọjọ́ títí di ìgbà tí ọ̀rọ̀ náà ó fi parí kó jẹ́ àkórí ọ̀rọ̀ ńlá náà ìrọ̀ amadiya ibi tá a wá bá dé náà láti gbé o kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o mo ti sọ síwájú wípé àdánwò tí ó ṣẹlẹ̀ tí ń fi tún ọ̀rọ̀ ń sọ padà torí pé kì í ṣe wàhálà kékeré ni láti máa tu àwọn irọ́ irọ́ amadíyà jọ kì í ṣe wàhálà tí tó dẹrùn. àmọ́ èyíkéyìí tó lọ́nba fún wa ṣe ń bẹ̀ kọ́ lọ́wọ́n ọba kó bá ní tún àníyàn wa ṣe lórí ẹ̀. a ní àníyàn kan tayọ pé ká fi pera wa sí àkíyèsí. bákan náà kí àwọn tí wọn ò dá irọ́ amadíyà mọ̀ kí wọ́n dà mọ̀. bákan náà kí àwọn tí wọ́n wà nínú ìjọ amadíyà káwọn náà kí wọ́n lè ronú pìwàdà torí pé ọlọ́run ò fẹ́rọ́ o ọlọ́run ò fẹ́rọ́. ẹ ń bá gbé ẹ̀sìn rọ́ dọ́dọ̀ ọlọ́run ojú ó tì í o yóò sì yẹpẹrẹ ní ọjọ́ àlìkìyàmà nítorí náà ọ̀rọ̀ tá a wá sọ kẹ́yìn tàbí ibi tá a bọ́rọ̀ dé o ní pé ohun tó jẹ́ àkórí ọ̀rọ̀ gangan ni irọ́ amadíyà lábẹ́ àkórí ọ̀rọ̀ yìí a wá pín sí. Si àkọlé àkọlé àkọlé ati àti yanjú ẹ̀ ìyẹn ni a fi sọrọ nípa àwọn lẹ́tà tí ń bẹ láàrin èmi àti wọn òkè tí àkọlé rẹ jẹ kí ni mo lo Yorùbá rẹ̀ náà o. ìjọ amadiya wọ́n bá tì wọ́n gbódò ńlá ìjọ amadiya wọ́n bá tì wọ́n gbódò ńlá ok so gbogbo bá a ṣe sọ̀rọ̀ níbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti láǹfààní àti gbọ́ ẹ ti mọ̀ tá a sọ ìwọ tó o tí ì gbọ́ lọ gbọ́ ọ náà la wá bọ́ sí abẹ́ àkọlé ọ̀rọ̀ kejì orí ìyẹn la wà dòní ìyẹn náà sì ni àwọn tíra sánmà ìjọ Ahmadiyya lábẹ́ àwọn tíra ìjọ àwọn tíra sánmà ìjọ Ahmadiyya yìí ibẹ̀ láti yànnàná kí ni ń jànà bí ọlọ́run kí ni ń jòbì sí ọlọ́run ǹjẹ́ ìgbàláyè wà fún ẹnikẹ́ni láti di ànábì ọlọ́run lẹ́yìn ànábì mohammed Muhammad tàbí ìgbàláyè wà láti di òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn ìpapòdà ànábì mohammed Muhammad sallallahu alayhi wa sallam. bákan náà ǹjẹ́ ọlọ́run ọba tún lè bá ayé sọ̀rọ̀ tí ọ̀rọ̀ náà yóò tọ̀dọ̀ ẹ̀ wá wá sílé ayé. tí ó sì sọ̀kalẹ̀ sọ́dọ̀ ẹ̀dá kan tí ẹ̀dá náà ó sì ní àṣẹ láti kọ́ jáde láti pèèyàn sí so àwọn àlàyé yìí la ṣe a sì fi gún bí pé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam òun ni òpin àwọn arímìsígbà òpin àwọn ànábì Ọlọ́run níwọ̀n ìgbà tó ti jẹ́ òpin àwọn ànábì ọlọ́run torí pé nínú ọ̀rọ̀ wa a ṣàlàyé ìyàtọ̀ tó wà láàrin ànábì àti òjíṣẹ́ ibi tí yẹn sì já ni pé ẹnìkan ò lè di òjíṣẹ́ ọlọ́run láì kọ́kọ́ di ànábì ọlọ́run níwọ̀n ìgbà tí òpin ti wá dé bá jíjẹ́ ànábì ọlọ́run definitely òpin ti dé bá jíjẹ́ òjíṣẹ́ ọlọ́run sẹ́ríbí ti ń so mọ́ra wọn lẹ́yìn náà níwọ̀n gbà tí òpin ti dé bá jíjà nẹ́bí ọlọ́run ìbánisọ̀rọ̀ kankan kò lè wáyé mọ́ láàrin ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ni gbogbo ayé ọmọ lò òun náà sì ni alukur'an. èyí ni ìgbàgbọ́ àwa mùsùlùmí tí ò sí ìyapẹ ẹnu lórí ẹ̀ wípé òpin àwọn ànẹ́bí ọlọ́run ni Muhammad bun Abdullahi sallallahu alayhi wa sallam òun náà sì ni òpin àwọn òjíṣẹ́ ọlọ́run tíra tọ́lọ́ ń sì fún tí í ṣe alukur'an òun náà ni òpin tíra tí ó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run. àmọ́ nígbà tá a wá wo kílẹ̀sìn amadíyà dúró lé kí ni ìgbàgbọ́ tiwọn ìgbàgbọ́ tiwọn yìí ó wá yapa gédégbé sí ìgbàgbọ́ Islam. níbi tí Islam ti ń sọ pé òpin ti dé báwọn ànábì Ọlọ́run òpin ti dé báwọn ògìṣẹ́ Ọlọ́run òpin ti dé bá tírà Ọlọ́run ànábì tuntun ò ní wáyé mọ́ ògìṣẹ́ tuntun ò ní wáyé mọ́ tírà tuntun ò ní sọ̀kalẹ̀ mọ́ ibẹ̀ ni ìjọ amadíyà ti sọ pé ẹ̀ẹ́n ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwọn ànábì ọlọ́run wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ wáyé ni àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ náà ni àwọn tírà ọlọ́run yóò tún máa jábọ́ ni yóò máa sọ̀kalẹ̀ ni à èyí la wá wò pé èèmọ̀ lẹ́sọ̀ yìí o. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó burú pọ̀ ó tako ìsìláàmù ẹ sì wulẹ̀ dúró ní awo gédéńgbé yín kẹ́ ẹ sọ fáyé pé ọ̀tọ̀ ni amadíyà ìṣe ni ẹ̀rúnra yín mọ́ inú ìsìláàmù tẹ́yìn náà wá ń pera yín ní mùsùlùmí. ẹnìkan ò sì lè jẹ́ mùsùlùmí pẹ̀lú ìgbàgbọ́ wípé ànábì tuntun kan ó tún wáyé òjíṣẹ́ tuntun kan ó tún wáyé tírà sánmà kan ó tún sọ̀kalẹ̀ tó bá ti di báwọn ẹ̀sìn ẹ ti yàtọ̀ torí ìsìláàmù faramọ́ yẹn kò sì gbá wọlé so èyí ló wá tì wá lọ sínú tírà wọn àwa aríbi tí Mirza Gulam Ahmadu nígbà tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìranu rẹ̀ wọ́n kọ́kọ́ ní òun ni ìmáàmù Mahdi atẹ́sìnṣe ó pèrè ẹ̀ bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀ di bẹ́ẹ̀ àwọn ìjọ rẹ̀ náà gbà bẹ́ẹ̀ ó tún fòfẹ̀ rẹ̀ ó lóun ni màsíwù Ìsá ọmọ mẹ́ríyàmù tá à ń retí ó pèrè ẹ̀ bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀ àwọn ìjọ ẹ̀ náà tó gbà bẹ́ẹ̀ a sì yí jíjẹ́ tó jẹ́ ayiri ẹ̀ a rí pé tíátà ni erémadé ni ó kan ọba ó pe ọba ní ìwé amadu báyìí o o ó kọ o. ó tún yá ó tún pe òun pé ní ìsìn ìwọ mọ́ríyámù yìí ó ti wá lóyún báyìí o lójú kan náà ó tún ní nígbà tó ń tún lóyún tán ó tún ní ó ti wá bí ọmọ báyìí o lójú kan náà ọkùnrin baálé ilé ó dọlọ́mọge ó ó di olóyún ohun kan náà ó tún yíra padà ó tún di ọmọ òpónlò allahu akbar àwa rí i pé this mirza gulam ahmed is four one nine torí pé lára àwọn four one nine nìyẹn this mirza gulam ahmedu is òpìdán torí àwọn òpìdán àwọn ni wọ́n máa ń parádà lójú kan náà èèyàn ó lè di erin ó lè dejò ó lè di kìnìún tí ó máa dìdàkudà so asájànirọ pé isata táwa ń retí wọn ò sọ pé nìkan ni ó paradà tí ó dì í o isa táwa sì ń retí wọ́n dá akọ rẹ̀ fún wa o isa ọmọ mariam alimasihu ni o kì í ṣe miriza gulam ahamadu alikazaabu o so afẹ̀yìn ẹ̀jẹ̀ lẹ́ńbẹ̀hùn lẹ́yìn náà látún wá bọ́ sórí bó ṣe kílèmù pé ànábì ọlọ́run lòun di ó sọ òun di ọlọ́run ó sọ òun di òjíṣẹ́ rẹ̀ lẹ́yìn náà ọlọ́run tún wá fún láǹfààní láti tún máa pòdúsì àwọn òun ń àwọn òun ń àwọn òjíṣẹ́ so látọwọ́ ọ̀hún ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn òun padà di ànábì. táwọn náà sì gbàtíra látọ̀dọ̀ ọlọ́run ẹ worú kátàkátà wòrowòro tí arákùnrin yìí ń sọ àfi bí ẹni pé látòpó ńlò ló ti jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ tó ti wá ní iná injury nínú ọpọlọ tí wọn ò tọ́jú ẹ̀ torí tí ọba dásí pé ti ní iná injury ni kò ní sọ pé òun náà dànù bí ọlọ́run òun tó jì sí ọlọ́run òun tó wá ń sọ àwọn èèyàn di ànábì ọlọ́run táwọn náà tún wá ń gba tíra látọ̀dọ̀ ọlọ́run gbogbo wọ́nranwọ́nran yìí kò ṣeé gbé wọnú ìsìláàmù o kò ṣeé gbé wọnú ìsìláàmù ok so nígbà tá a fún lẹ́sìn yẹn tán làwa ní pé ọ̀dà kò burú wọ́n ní ká má sí ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ ẹni tí ń wẹ ọmọ pẹ̀lú omi tí ò da omi ìdọ̀tí ká má sọ̀rọ̀ rẹ̀ níṣẹ́ pé ká da omi mọ́ ọmọ ká dànù ẹjẹ́ ọmọ gangan wò sọmọ rí ni torí tó bá fi lé mẹ́nìkan tí ń fi omi gọ́tà wẹ ọmọ irú ọmọ gangan gangan ìsànù. are uh, object of investigation. ó yẹ ká yiri ẹ̀ náà wò akọ́kọ́ ti wá da omi burúkú àti dànù àti yí dànù ọmọ tí wọ́n ń fi omi burúkú wẹ̀ omi gọ́tà wẹ̀ làwọn yiri ẹ̀ wò pé ó dáa ó lọ́ọ́ gbà mí sí. Si ọlọ́lọ́run sọ tírà kalẹ̀ fún ọ ṣáà wò ó yẹ á wò ó àwa yẹ àwọn tírà rẹ̀ wò àwa rí i pé tírà rẹ̀ ó lé lọ́gọ́rùn ó àwọn kan ní gẹ̀ẹ́sì àwọn kan lárúbáwá àwọn kan ní pọ́njábì àwọn kan ní húrúdù àwọn kan ní hébérù àwọn kan ní húrúdù alright bí èdè bíi márùn nínú tí.